ọ̀pọ̀ ẹ̀mí ti bọ́ dúkìá ti ṣòfò nínú ẹ̀kún omi ẹ jẹ́ ká ṣíwọ́ à ń dalẹ̀ sọ́dọ̀ kẹ̀kún omi kó lè dáwọ́ dúró lásùnmáde tá a bá ní parọ́ ìbínú ọlọ́run rẹ̀ kún omi tí ń ṣẹlẹ̀ yìí o. ìrọlọpàá ìbínú ọlọ́run kọ́ àìládàkún àtàìnílà ká ìyàwó èèyàn ni. ẹ já sọ̀rọ̀ síbi ọ̀rọ̀ wa à ń dalẹ̀ sódò à ń dà sójú àgbàrá gbogbo ibi tó yẹ kómi ó gbà ní rọwọ́rọsẹ̀ láì fa wàhálà ní orí gbígbà lọ. ọ̀nà dàtẹ́kùn omi gbẹ̀mígbẹ̀mí ti ń yadílé yadí náà ò sí ní wáyé. pàápàá jùlọ ń bàdàn tí ò lókun tí ò lọ́sà tí ò sì sí lẹ́sẹ̀ omi ṣé bẹ́ẹ̀ yẹn bá fún wọn náà lọ́rùn ò ní faraya. à defender National Union lórílẹ̀‐èdè Amẹ́ríkà ni wọ́n ń kẹ́dùn pẹ̀lú àwọn èèyàn tó pàdánù lọ́nà kan àbí kejì nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ẹ̀kún omi tó ré kọjá lọ àmọ́ ṣá o wọ́n ní káwa náà yé dalẹ̀ sójúdò ká sì mọ́ sojú àgbàrá dilé ìdalẹ̀ sí ká kójú ọ̀nà omi ó fẹ̀ dáadáa kó sì jinlẹ̀ àní rí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ẹ̀kún omi mọ́ o àṣẹ ọ̀pọ̀ ẹ̀mí ti bọ́ dúkìá ti ṣòfò nínú ẹ̀kún omi ẹ ká ṣíwọ́ à ń dalẹ̀ sọ́dọ̀ mi kó lè dáwọ́ dúró lásùnmáde tá a bá ní parọ́ ìbínú ọlọ́run rẹ̀ kún omi tí ń ṣẹlẹ̀ yìí o. ìrọlọpàá ìbínú ọlọ́run kọ́ àìládàkún àtàìnílà káyà wa èèyàn ni. ẹ já sọ̀rọ̀ síbi ọ̀rọ̀ wa à ń dalẹ̀ sódò à ń dà sójú àgbàrá gbogbo ibi tó yẹ kómi ó gbà ní rọwọ́rọsẹ̀ láì fa wàhálà ní orí bíbà lọ. ọ̀nà dàtẹ́kùn omi gbẹ̀mígbẹ̀mí ti ń yadílé yadí náà ò ṣe ní wáyé. pàápàá jùlọ ń bàdàn tí ò lókun tí ò lọ́sà tí ò sì sí lẹ́sẹ̀ omi ṣé bẹ́ẹ̀ yàn Island Union lórílẹ̀‐èdè Amẹ́ríkà ni wọ́n ń kẹ́dùn pẹ̀lú àwọn èèyàn tó pàdánù lọ́nà kan àbí kejì nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ẹ̀kún omi tó rékọjá lọ àmọ́ ṣá o wọ́n ní káwa náà yé dalẹ̀ sójúdò ká sì mọ́ sojú àgbàrá dilé ìdalẹ̀ sí kájẹ́ kójú ọ̀nà omi ó fẹ̀ dáadáa kó sì jinlẹ̀ àní rí ìṣẹ̀lẹ̀ ìjàmbá